إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìdúpẹ́ fún olúwa wa ọba tí ó tún jí wa láàárọ̀ yìí ó jí wa sáyé lẹ́yìn ìgbà tó ti mú wa lọ ní ìmúlọ fúfúyẹ́ mo pẹ́ bóyá ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ẹ̀rú padà padà sí àbẹ̀ olúwa kọ́mọ́sá jẹ́ kí ojúmọ́ rí kọ́mọ mọ́ ẹnì kọ̀ọ̀kan wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá gbogbo ẹni rí tí ń ìlànà náà kúnnú òní òun òun náà ni àlàyé lórí níwọ̀nba lẹ́yìn ìtumọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run níbi tí a dé sóra al-Baqara náà láti wá o suratul Baqara àyà ọgọ́rùn kan àti méjì àyà yìí òun náà ni àyà tí olúwa tó fi ṣàlàyé nípa tó ní ṣe pẹ̀lú idán ìdán àti ìpìlẹ̀ rẹ̀ bákan náà bó ní ìbátan idán pẹ̀lú èṣù àwọn ṣàyàtìn iṣẹ́ wọn ni. láàrin yìí ìgbà tí olúwa ń sọ̀rọ̀ àwọn yẹ̀húdí àwọn yẹ̀húdí bọ̀ ó ṣe ká mọ̀ wípé nínú iṣẹ́ tí yẹ̀wùdì tí wọ́n gbára lé tí wọ́n sì mú ní ọ̀kúnkúndùn òun náà ní asẹ́hẹ̀r idán wọn a máa kọ́ wọn a máa fi mọ àwọn èèyàn wọn sì máa fọn ká láàrin ara wọn. olúwa allah ọwájà máa ìdájọ́ idán àti orípa rẹ̀ olùwọ̀fẹ́ ó bínú ẹ̀ kódà nínú àwọn kàbáyìí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ òun náà ni idán idán nínú àwọn nǹkan tí máa wá lápá ni wọ́n bá sà síyàn a ti sọ níjẹ̀jọ́ oríṣiríṣi idán wípé ìran méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní ìran kan bẹ àwọn tí wulẹ̀ lo àlìjànú wọn láṣepọ̀ pẹ̀lú àlìjànú ìran eléyìí ó dájú wípé òun náà ní àyà yìí ó wá sọ kàtégóríkálì. So ó wá sọ ó wá là mọ́lẹ̀ wípé kèfèrí ni èèyàn bá dìpọ́ láṣepọ̀ pẹ̀lú àlìjánu wọn wá ń gbé nǹkan yẹn wá ó lè jẹ́ ọ̀rọ̀ tí wọ́n jẹ àwọn àjànú wọn lọ jí owó láwọn àyè mìíràn ẹ̀rí ẹ̀mí ọ̀jáde kó sì tó wọlé yóò sì máa náwó kó sì mú wà náírà jáde wọn ni ọ̀nà ìwó báyìí ọ̀nà láwọn owó tí èso owó tó máa níwọ̀n ẹlòmíì inú ilé rẹ̀ náà ni kò sí tó fẹ́ ná kọ́dà ẹlòmíì oúnjẹ wọn ni ṣèjọ ẹnìkan àtìlẹ́nu tí ń dáná yóò sì béèrè kí lè fẹ́ jẹ séyàn ni àbámọ́là wọn sì máa gbóúnjẹ jáde oúnjẹ àlùjá náà ni o tọ oríṣiríṣi ara tí àwọn àlùjá náà tí wọ́n ń bá ọmọ ènìyàn pẹ̀lú àṣepọ̀ pẹ̀lú àwọn arìnrìnàjò tó jìn olúwa wa ní wa laqad alimu lamani sharahu ma lahu fil akhirati min khalaq àwọn tí ń ṣerú eléyìí náà àwọn náà ti mọ̀ pé àwọn lẹ́yìn o wọ́n mọ̀ torí pé kí ni wa ma yu'allimani min ahadin. حتى يقولا إنما نحن فتنة فلا تكفر níbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ tí في máa fẹ́ ní àṣepọ̀ pẹ̀lú àlìjáná yìí àwọn ṣàyàpín ibẹ̀ ni wọ́n ti ké pé ìta fẹ́ gbélé ọ lọ́wọ́ yìí ìta gbà lọ́wọ́ rẹ̀ rè o àlìjáná sì ní tí ó kó bá yẹn wájú ọlọ́run ìjọba ìsìláàmù yẹn jẹ́ ìjọba òfin ní jẹ́ mùsùlùmí mọ́ kọ́dà kí gbogbo ayé máa yìn ín kí gbogbo ayé máa pé tì í kí gbogbo ayé máa sọ kọ́dọ̀ rẹ̀ lọ́lọ́wọ́n bá wà nísìnyí àwọn eléyìí ọlọ́wọ́n bá gbà fún wọn àwọn eléyìí ogun tó bá fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni sá kàn wọ́n náà ni pé ah tó bá sàdí fẹ ìsànyẹn jú lọ́dọ̀ ìwọ fi yíhun lẹ òkú wọn àtọ lọhùn ẹlòmíín àárọ̀ fọ ẹdí bẹ́ẹ̀ ntọkàn torí pé ntọkàn ni pé àníkí bùkátà tó ń sàfi bí ya kọ wádìí kò fẹ́ mọ̀ kọdọ ó lè mọ̀ ó sì ní ẹ kò sí sọ Ọlọ́run ká di gbà fún náà ẹ ọrùn yà wí gbà fún gbà fún ọ má ti yẹ bẹ́ẹ̀ jẹ kí lè tún mọ kọ lọ́wọ́ ọba gbà fún yẹn gbogbo orú àwọn nǹkan báyìí àti bọ̀tà ń kọ́ bá lọ bá lọ àmọ́ ń bọ̀ ẹ̀rí olùwàjò yé wa pé gbogbo àwọn tí ní àṣepọ̀ pẹ̀lú àlìjánu àwọn náà mọ̀ wọ́n làkọ̀dẹ̀ àlìmù lẹ́mọ̀nì ṣàrọ̀ mẹ́lẹ̀hù fíl ákírọ́tì mìkọ́làkọ̀ àwọn náà mọ̀ báwọn lálùkìyà mọ̀mọ́ wọ́n mọ̀ dájúdájú ṣùgbọ́n wọn ò lè sọ jáde torí pé máa sọ jáde àwọn èèyàn wọ́n sà fún wọn pé yín tẹ́ fi dípò rè òun ló fà ẹlòmíì wọn á ní kò gbọdọ̀ kírun mọ́ ẹlòmíì wọn á ní kò gbọdọ̀ sàlùwàlá mọ́ ẹlòmíì wọn á ní kọ́lọ̀ fi kùránì kọ́lọ̀ rí mọ́ ilé wẹ̀ kọ́ máa wẹ̀ sí i ẹlòmíì oríṣiríṣi gbogbo tí ó sá jẹ́ pé ìwà kèfèrí tí òfin jẹ́ mùsùlùmí mọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ti mú wa sáàyè yìí náà rí ẹnìkan nínú àwọn ògbóǹtarìgì aláṣepọ̀ ńláńlá pẹ̀lú àlìjánu ni ṣùgbọ́n nìyí tó bá ti sàlùwàlá tán yóò sàlùwàlá lójú àwọn èèyàn báyìí yóò tún wọ kọ̀ọ̀rọ̀ kan lọ tí ó máa rò pé ẹnìkan kan ò rí wọn yóò kàn fọwọ́ kan àzákàrí rẹ̀ yóò fọwọ́ kan private party, ẹ̀ bí wọ́n bá sì ti lálùwàlá tó bá fi fi ọwọ́ direct kan ojú ara rẹ̀ àlọ́ra rẹ̀ ṣe kí ni ó bàjẹ́ èyí tálíjànú sọ fún un pé máa ṣàlùwàlá lójú àwọn èèyàn àmọ́ ò gbọ́dọ̀ kírun àfi kó jẹ́ pé ò gbọ́dọ̀ lálùwàlá o àmọ́ níjọ́ tó ń fẹ́ wá ní àárí kẹ́ ṣàlùwàlá rí ọ̀wù wọ́n sábà ṣàlùwàlá yóò kàn kó sínú yàrá kan yóò sì fọwọ́ pa ojú ara òun náà yóò wá kírun fáwọn èèyàn bí sí wọn kí inú lọ́pọ̀lọpọ̀ kó tó di pé níjọ́ tí ó jáde ó jà tẹ̀sí láyé tán káṣírí rẹ̀ tó tú bẹ́ẹ̀ ni ẹni tó rí kùránì mọ́léwẹ̀ ẹ̀rí ó ní wọ́n gbẹ́lẹ̀ kùránì ní wọ́n wẹ̀ sí bẹ́ẹ̀ lẹni tó tilẹ̀kùn mọ́ yàrá kan tó lè da ọlọ́run kan wọ́dọ̀wọ́ kọ́ra àwọn aya rẹ̀ àwọn ọmọ rẹ̀ kí ni ti ń bẹ́ẹ̀ bó ni yàrá òun rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹlòmíì kankan kan ni ó pọ́n la nǹkan míì ni ó ṣe ẹlòmíì ó sì ti níbi tó yẹ pé kó tó jáde ńlẹ̀ yóò forí kanlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan bẹ nínú àwọn tí ó ẹni tí ń sọ tá a sọ yìí ẹ kìí ṣẹni tó ti kú ńbẹ láyé dìsìn ńbẹ láyé dìsìn ó rinlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wípé kìí wọ jánábà ń tiẹ̀ yóò súnmọ́ obìnrin yóò súnmọ́ àmọ́ wọ jánábà àwọn ìyàwó ti wá kéékèèké pé ah, ẹ̀ ìwẹ̀ ẹ̀ ìwẹ̀ ẹni kò sì ń tọ́kàn ìdí eléyìí o èyí nìkan kọ́ wọn wá rí kó kí jàmá rí kó kírun rí nínú ilé kò ní kírun níta kò ní kírun kàǹkà sì ní ní àwùjọ ẹ àwọn kàǹkà àwùjọ ni ọ̀rọ̀ dojú ẹ̀ ìyàwó ẹlẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì wọn pé à ah, àwọn ò lè ṣé báwọn ti máa lò lọ rí àwọn gbọ́ gbogbo ayé làwọn gbọ́ kí èèyàn máa wẹ̀ jẹ́ náà báyìí bó ló jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ti di pé àwọn ìyàwó kọ̀ọ̀kọ̀ ẹ̀rí nígbà táwọn ọmọ náà tágbà dé tí wọ́n lóye bàbá wọn ti rìnrìn àjò yìí bàbá ní ẹ bá ẹ má béèrè irú béèrè yìí mọ́ ẹ sì gbọ́dọ̀ dá yìí àdúgbò bíi ẹ bẹ́ yà sí ẹ má dé bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ń bí abala yìí ẹ bá ti yín lọ nígbà tó ọmọ yìí tóun sì jẹ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ kó tó gbé ọ̀rọ̀ yẹn tọ̀ àwọn ọ̀dọ́ kan ní wọ́n wò pé à gbọ́dọ̀ gbọ́ àwọn bàbá wa rí ládùúgbò bàbá wa rí ní nínú ìlú bàbá wa rí wọ́n máa ní kíní ládùúgbò tí wà yín náà pé ká mú yàn jáde àwọn tá a ní nì bó lọ wá rí àwọn èèyàn ń pariwo pé ẹ̀ẹ́kírun ẹ̀ẹ́kírun làwọn bá lọ wọ́n sì yọjú sí bàbá rẹ̀ kí bàbá ẹ̀yin bàbá wa ládùúgbò yìí lónìí ta ló tó yín ẹ̀yin bàbá wa bọ̀rọ̀ bá kan gbogbo kìnnì kan bà ní wọn délé ọ̀dọ̀jọba bà ní wọn délé ọba bà ní wọn délé ìjòyè bà ní wọn délé kìnnì kan ẹ̀yin náà lẹ́ ń rẹpírẹ́sẹ̀ntì wa ẹ sì làmìlaka ọlọ́run wọn sá gbìyànjú ọ̀nà tá lè fi pírẹ́sẹ̀ntì ọ̀rọ̀ tọrọ fi yé bàbá nù rẹ sá ń dùn tọ́ ìdáwà bá wa akàjùkú bìkan ni o wọ́n gbọ́rọ̀ ìkàlẹ̀ báyìí àwọn kan bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìpè bàbá ìkírun wọn àwọn ti dábẹ̀rù o ọ̀pọ̀lọpọ̀ lónìí àwọn ọ̀dọ́ àwọn ti dábẹ̀rù pé bàbá wo ni bàbá ti wá abẹ́ ẹ̀ máa tẹ̀ ń sọ ní nǹkan ṣùgbọ́n tó wù wá ni wípé a fẹ́ kí ẹ máa wá sí mọ́sálásí because táwọn náà bá ti rí kínní gbàtà bọ́rọ̀ débi eléyìí lójú pọ́n sọ̀rọ̀ lọ. ṣé gbogbo ń tẹ̀sán látàárọ̀ síbi tẹ́ fẹ́ já sí ni ẹ mọ tẹ̀sán ni ẹ egun yìí wọ́n wá gbọ́n lákà yìí wá dèrí kodò ibi tó wá sún lọ rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ sá le wọ́n gbà bẹ́ẹ̀ ṣe sùúrù aláwọn náà ti dàgbẹ́ rú ìgbẹ́yìn níbi kan sẹ́ni ẹ bá gbọ́rọ̀ kọ́rọ̀ ẹ ṣe kínní kan. magribi gbọ́dọ̀ ti tó ní pé wọ́n ní ọ̀hún làwọn líìgì wọn ní òde kínní kan ń darí bọ̀ òṣìṣẹ́ kínní nísàlẹ̀ kínní wọ́n sì ní mo wọlé báyìí náà ti ní ìmọ̀mù náà ti ní à bàbá wọlé àwọn làwọn kí mọ́gìrìbì fún wọn bẹ̀ nìkan ẹ̀yin wọn ní làákà ìpèkẹ́ sọ pé ìjọba àlá ti sọ fún gbogbo àwọn tó sọ gan ẹ̀dá fi àga fọ́lé ní bẹ́ẹ̀ wọn gàǹgàǹ nìtọ́ ẹ má gbé wọ̀rọ̀ gbọ́rọ̀ burúkú lọ́dọ̀ yín kẹ́ àwọn ọ̀dọ́ yìí wọ́n bá túká pẹ̀tọ́ ọ̀tọ̀ ní bá a ṣe gbọ́rọ̀ kalẹ̀ ọ̀tọ̀ ní bí bàbá ṣe tún gbà ó ọ̀nà wo ló tún wá kù àmọ́ tí wọ́n ṣe ni pé wọ́n wá lọ sí mọ́sálásí tí bàbá làwọn ti lé di wọn wọ́n bá lọ wọ́n sábà ìṣá yín bẹ́ẹ̀ wọ́n sì wo bí èèyàn méjì ẹ̀ mẹ́ta bàbá ìmáàmù ẹ̀rọ̀gbà yín dà ẹ̀pẹ̀lẹ̀ mọ́gírìbì tó níta lókì ẹ̀gbádùn níta lókì bò ìmáàmù ń bẹ nígbà tí èdè pé wọ́n náà ẹ sì lálejò kankan ọlọ́run lálejò kankan nkankan ọ̀dà sí lágbájá òkìrùn nkọ́lá kò kírun ní ìlú yìí bàbá lágbájá kò wọnú mọ́sálásí àwọn ìlú dípò pẹ̀tọ́ nítawọn fẹ́ mọ̀ náà ọlọ́run sàn ọ́ sì túká tó dájú wípé ẹ̀ ọlọ́run ọba kó ṣàtúnṣe wa níbi tá a ti lọ mẹ́wàá ń ṣẹlẹ̀ pẹ̀lú eré erékeré olùwà ni wọ́lá kọ́ di alimu lẹ́mọ̀nì sàrọ̀ àwọn náà mọ̀ ìpè ọjà táwọn ará yìí ma lahu fil akhirati min khalaq kò ní lábọ̀ kò ní lábọ̀ àwọn onílàlùkìyà náà mọ̀ àti mákòjú ẹnìkan náà wà láwọn ọ̀dọ́ ń rọ́ lọ sọ́dọ̀ rẹ̀ tó padà pé wọ́n ṣàkíyèsí pé ẹ wá kí lè wá kí ẹyin wọ̀nyí àwọn wá gbá àwọn wá kìnnì kan làzámì wá ni làzámì tí ẹ kọ wọ́n ṣàdàmú báyìí dàmú wá báyìí dàmú wá báyìí bàbá yìí wá pé wọn pé ẹ má ba yìí ń jẹ ẹrú mi òun àti lágbájá àti lágbájá ọwọ́ àkàbí yẹn kàǹkà mẹ́rin wọn làwọn wọlé àlùkìyàmọ o torí pé ìrìn àjò báwọn ṣe rìn rè báwọn ṣe rìn rè ṣé ìgbà yìí fẹ́ bẹ̀rẹ̀ lẹ́lẹ́ ń wá kí àmọ́ kéwù kan bẹ wọn mọ̀ láwọn wá kìnnì kan làzámì kì ee ọmọ yìí dàmú bàbá yìí lọ́wọ́ níwò yìí ẹ jẹ́ múra sẹ́kọ̀ọ́ múra sẹ́sìn kí lẹ́ ń wá kí gbogbo àwọn tẹ́ rí ní èèyàn tẹ́ wo pé kàǹkà yìí lágbájá tàmọ̀dò tàmọ̀dò ó sì kàbí èèyàn mẹ́rin ó láwọn ò lálùkì àmọ̀ yìí ó ní torí pé àwọn àjọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ni àwọn ti bà débi báyìí báyìí tọ́ ọlọ́run ọba lọ́mọrin tí ń sìn wò ó gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà wọ́n ṣe máa ń sọ ọlọ́run já da láti bọ̀ tán idán idán èyí tó burú jù nínú ẹ̀ kò sí èyí tó burú àmọ́ èyí tó burú jù òun náà ní èyí tí ṣàyàpín tó bá ti gba ìsìláàmù lọ́wọ́ yẹn àbáwọn èèyàn ní mọ̀ ó lè máa wí nǹkan ní gan níta tí ó tún máa pèpè sọ́dọ̀ rẹ̀ àbíkọ́ máa pèpè sí ní tí ń ṣe àwọn àlìjánu kan bẹ táwọn èèyàn bá bá wọn láṣepọ̀ iṣẹ́ tó gbé lọ́wọ́ yẹn ọ̀nà tí ó fi máa gbapò sí lọ́dọ̀ àlìjánu ni pé kó máa ráwọn èèyàn pè síbẹ̀ kẹ lọ bá agbára ń bẹ yín yàn tani sọ fún yín pé yín ò lè bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ yóò mọ̀ wá tú yóò mọ̀ tọ́nu èlé tani sọ fún yín pé àwọn mọ̀láyíkà èyí ò lè bẹ̀ wọ́n jẹ́ àlùjànnú nílò tani sọ fún yín pé àwọn mọ̀láyíkà àwọn kan bẹ tí wọ́n gbáyé mú tọ́ pé àwọn làwọ̀ bá sọ̀rọ̀ àwọn làwọ̀ ṣe wọn á wí kàlàkàlà wọn á sọ kàtàkàtà ìrìn táwọn èèyàn rìn ó léwu o àfi ẹni tí ọlọ́run ọba tó bá fi ìmánì sẹ́mi ẹ̀ ẹlòmíì wọnú ẹ̀ tán ọ̀fẹ́ sá padà ẹnìkan bẹ ọwọ́nú ẹ̀ tán wàláhì ó sì ṣetán láti túbà amẹ́rùnbà ọlọ́sọ ni pé òun ṣetán gbọ́n tẹ́ wí fóun yìí òun fẹ́ túbà àmọ́ tí ń bá òun lẹ́rù ni wípé wọ́n níbi tí òkìkí òun dé ibẹ̀ náà ni orúkọ wọn bàjẹ́ dé ó sì di lókìkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ ṣùgbọ́n kó ìmánì yẹn ìdílẹ́bù pé wọ́n gbàgbé kí ni kí wọ́n kàn pẹ̀lú ṣé ò ní gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìran kálílẹ̀ yìí nínú ọ̀ràn ìdán ìran ẹlẹ́ẹ̀kejì òun lèyí tó ṣe pé èèyàn lè má láṣepọ̀ ọ̀dọ́ àlìjánu ṣùgbọ́n wọ́n pò kínní àlàáṣà wọ́n pò kàmákan wọ́n wà á kà kàmákan ẹfọ ìpèkéde adi kankan ọsà pe nkankan mọ nkankan wà pè òun ni wàá wi sẹwárí ibi nǹkan pípé yìí tó bá ṣe pé ó mọ níbi ká fi ewé kún ewé ká fi egbò kún egbò gẹ́gẹ́ bí ìwòsàn bí tọrọ wọn bá fáwọn kò tó burú bá وخلق لكما في الأرض جميعا àwọn adáfún yín gbogbo tó wà nílẹ̀ kò sì sí ìwòsàn kan tí ń bẹ afọn kò sí àìsàn kan tí ń bẹ tọrọ wọn ọba òfin ìwòsàn rẹ̀ tí ò fi tí ò tí ò dá a mọ̀ àmẹni mọ̀ àlímọ̀hu mọ̀ àlímọ̀hu ànábi ní ẹni mọ̀ lọ́mọ̀ wọ́n jàhílà hu mọ̀ jàhílà ẹni tí ó ọmọ ìmọ̀ ewé ìmọ̀ egbò ìmọ̀ kan ni tọ́lọ̀ fi mọ àwọn ẹ̀dá ọlọ́run ọba kan àwọn èèyàn á máa kọ́ ẹ bá fi eléyìí kún eléyìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo bí tí ń ròyìn yẹn ẹ̀ fi ra yóò yóò yóò yóò kí ni wọ́n sì wọ̀ sínsín amẹ́rì pé ẹ fi ra ẹ fi ra ẹ fi ẹ̀yin náà apply nǹkan rẹ̀ ni ẹ mú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò lọ ẹ fin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run èyí ò yàtọ̀ ṣùgbọ́n apàkíyèsí kan jò ní ìjìmá tí bí májẹ̀mú tọba ti wá fin ẹ má gbé kalẹ̀ lẹ̀ o níbo ni kí ẹ gbé sí ẹ gbé sí eré òfurufú ẹ wá wí kíní báyìí ẹ wá ṣe yíwùn ní kéèyàn ti máa fura ìrírí léyìí òun gan ni ó kọ sí kíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ mọ àbọ̀wá àbẹ̀wò àwọn nǹkan tó dé àwọn ewé àti egbò pẹ̀lú tí èèyàn fẹ́ lò fún ó gbọ́dọ̀ jẹ́ ọ̀dà nísìnyí ẹwà àwọn oògùn kan bẹ sọ́nà tàǹgbà kan ìpè tí jẹ̀díjẹ̀dí bá mú yàn tó bá wọ tọ́ílẹ̀tì kan kọ̀ wá ẹsẹ̀ wá da oògùn sí tọ́ílẹ̀tì kí láti pọ̀ tó o ti kó ní ìgbẹ́ kọ̀ wá da oògùn sí ìgbẹ́ òun ni wọn lọ sí wọn lẹ̀ mọ́ ní fúrọ̀ ni ó fi ṣe jẹ̀díjẹ̀dí gbogbo eléyìí tó jìnnà sí ìwòsàn ni ìwòsàn èrí báyìí ó ti ní àwọn bàwábẹ̀ àwọn kẹtí tí ń rẹgulétì òfìmọ̀ pé eléyìí tí ò ṣe é ṣe nǹkan míì tó ti lọ òun ni wípé ìwòsàn ó yàtọ̀ sí ètò wa ní tẹ́lẹ̀ wá papọ̀ tán ìwọ wá wí báyìí ìtàwá wá ní oṣù kìíní kan lóṣù kìíní kan sẹ́ni tí wọ́n wí òun là ń pè lọ́fọ̀ ọ̀fọ̀ yìí àdàbí wọ́n ní inna ruqa wat tamaimu wat tiyara shirk ń ṣe ọlọ́run ọba ní gbogbo ọ̀fọ̀ pípa àtàǹdè nǹkan mára àdèmárí àdèmálé àti gbogbo ìmáàmẹ́fò gbogbo eléyìí ànábì ní ṣírkù ní ẹ̀bọ ni níbi tó ti dẹ̀bọ̀ ni omi ó lè má lọ àlùjánnà ṣùgbọ́n idán idán ìran kan nínú sẹ́hẹ́rù ni wọ́n pè gègé wọ́n pè gbogbo yọ yọ bọ̀ fẹ́ràn. wọ́n ṣe ha ha àbí wọ́n ṣe kìnnì àbí pé kìnnì yẹn wá láti inú ti bẹ nínú ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ idán ìparun ni o kì jẹ́ kí n ò lábọ̀ ẹ̀yí nínú àwọn ẹ̀ṣẹ̀ ànábi ní ìjìtá níbú sábọ̀ àlùmọ́ọ́ bẹ́ẹ̀ ẹ̀ jìnnà táwọn ìparun méje kan o ìparun ní wàláhì ìyẹn bá lò ó. pẹ̀lú agbára ó lò pẹ̀lú iyì ó lò pẹ̀lú ipò ó lò pẹ̀lú gbogbo àbọ̀ ń kọ́ ẹ̀ kí ẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé yìí kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ ibi tá a wá dúró òun náà ni orígun fayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji gbàtọ́lọ́wọ́n bá mú ẹ̀gbáǹpù àwọn orí pa igán wá wọn kàn máa ṣe ẹ sì rí láàrin lọ́kọláya wọn sì yà olólùfẹ́ méjì fìràkù bàbá ní fìràkù àbílẹ̀ pé ẹni kọ́ bàbá tọ̀ fìràkù ẹ̀yí eléyìí a máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá ní àwọn fẹ́ ya lọ́kọláya apá kan náà wọ́n ní mímọ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé èyí tí wọ́n rí ṣe òun náà ní láàrin lọ́kọláya ṣùgbọ́n olúwa Allah ọkàn mú eléyìí wá nínú àwọn èyí tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń ṣe ni wọ́n lè ya lómi náà tó lè jọrẹ̀ àtọ̀rẹ́ wọ́n lè kọ ẹ̀yìn òbí sí ọmọ ọmọ àti bàbá ọmọ àti ìyá ọ̀rẹ́ àtọ̀rẹ́ àbí nǹkan kan bẹ́ẹ̀ ìpè tẹ bá ti rí lágbájá àti lágbájá yá ìwọ náà wọ́n ta ọkà tẹ́kì chance ni ẹ̀ ó lè jọ́gà àtọmọṣẹ́ tẹ́lẹ̀ wọn pé ẹ dání wọn rú ọ̀nà tá a fi dání tó bá fi hí tiẹ̀ ìwọ ọlọ́kàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo orú eléyìí òun lọ́wọ́ bá ní فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه èyí tó wá le jù òun náà ní láàrin lọ́kọláya bó o ní ṣe rí oríṣiríṣi àwòrán ní bá wa ọkọ ó lè kórìíra obìnrin ẹni tó ṣe pé ah, olólùfẹ́ èsì báyìí yóò mọ̀ wá rí mi rí ẹ̀gbìn ó lè máa gbóòórùn kan lára rẹ̀ tí ó lè máa rí ìrìkúrì lára rẹ̀ ó lè máa rí ní fi surati akdahi ẹni tó burú jù lóbìnrin bórí báyìí ẹnu rẹ̀ ọmọ náà ronú borí báyìí ó sì lè jẹ́ pé láàrin àwọn méjèèjì ni bílẹ̀ yìí fi ń rí tẹ́mi ń ru bẹ́ẹ̀ náà tọ̀hún náà ń rí tẹ́mi ń ru ẹ̀rí oríṣiríṣi ọ̀nà àbí kó jẹ́ pé ìfi ń jẹ́ sàmì lọ́kọ̀láyà kọ́mọ lè ṣiṣẹ́ mọ́ tó bá ti dọ́dọ̀ tiẹ̀ lé yọ̀ takò ní ẹ̀rí gbogbo eléyìí yóò wá di wàhálà yóò kàn padà di pé wọ́n fọ́lé wọ́n wọ́n fún dalérú wọ́n da olúwa ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ò ilábi ìdínilá tó bá ìṣẹ̀lẹ̀ tán ọlọ́run náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí pé nǹkan kan máa mi ṣe iná fírin fi dúnìyà gẹ́gẹ́ bí àkíyèsí tá a pè lánàá nǹkan kan ò ní fẹ́ kò ní rẹ̀ kọ́dọ̀ kan ò ní jábọ́ nu gbogbo ewé ẹ̀yìn atẹ́gùn fẹ́ àwọn ewé ìjà alẹ́ yọ kan ò ní jábọ́ ìlà bẹ̀ẹ́lmẹ́lá ẹ̀fí pẹ̀lú mọ́ọ̀lọ́ atẹ́gùn kan ò ní fẹ́ kátó wá sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ láàárọ̀ mi ni gbogbo ẹ̀ náà àdánwò ni o látọ̀dọ̀ ọlọ́run ìlà bí ìdìnnìlà ẹ̀fí pẹ̀lú ìyọ̀ǹda olúwa eléyìí nínú àwọn ntí wọ́n dánwò onídán òun lélẹ́yìí omi wọn tún ní àwọn àwọn fi tún ápù náà máa ń pè lédè lárúbáwá nínú wọn ni àwọn òṣèlú àwọn àwọn òfin fún wọn ká wọn ni alágbájá àti lágbájá àfẹ́ká wọn kí wọn yà wọn làwọn òwúra wọn ni kí ló jẹ́ pé wọn òwúra wọn wọn òwúra wọn ẹ̀yin ọ̀dà kan mọ̀ ẹ̀yẹ sàbùkọ̀ wọn wá wọn wà lẹ̀ wọn pọ̀ nítúláṣì wọn wà ní ó lè wá jẹ́ pé ní òun ọ̀tọ̀ lẹni tó wù ó lè jẹ́ pé ní òun ọ̀tọ̀ lẹni tó fẹ́ wọn àlẹ́ wọn pọ̀ eléyìí náà a máa ṣẹlẹ̀ ìkan nínú àwọn àwòrán àdáni òun náà ń pè ní kíni bàbá lẹ́yìn kejì fìrà kù tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́pẹ́ kání kálí haúsá náà kal kalmadinun tọ tọ mahaba làwọn ma àwọn àmàlí mahaba tahbibu almar'ati ila zawjiha aw tahbibu rajuli ila zawjiha gbogbo eléyìí náà àwòrán kan nínú àwòrán àdáni bẹ́ẹ̀ báyìí ṣe wí eléyìí kódà kọ́ máa rò pé bóyá ẹ̀ ṣe báwọn fi so wọ́n pọ̀ ni ṣe bọ́ gbogbo eléyìí ọlọ́run bá ṣàlàyé ẹ̀ pé wọ́n lọ́kọ̀dẹ̀ alimu lamani sara wọn ò ní mọ̀ pé owó táwọn ṣe yìí owó àṣemájèrè ní níwájú ọlọ́run tọ́ eléyìí náà àwòrán kan ní àti gbogbo orú àwọn àwòrán mi àwòrán mi wá ń bẹ rẹ́gẹ́dẹ́ ìdán yúmọ̀rẹ̀ asọ̀yàdá láàárẹ̀ ìdán asọ̀yàdí kọ́dà ẹni tí nǹkan ti ń dán ti ń dán gbogbo sì dàrú ìdán a máa ṣẹlẹ̀ ìdán inú ẹ̀ ẹni tí ó máa tí ó máa rò fóun ti ṣe nǹkan mo rò ló ti ń bọ̀ tó lò ń bọ̀ láti òun lọ́jà ní ìlà ọjà níwò ìyàgùn méje rẹ̀ ibà ti darí ọjà ee lọ́jà ènìyàn òun rò fóun ti dọ́jà àti pọ̀ àwọn ti close lọ́jà yìí láàgùn méje àárọ̀ níbo lẹ lọ yóò kọ́ máa ṣe yóò kọ́ yàlò ilé yìí àṣẹ anáhùn fàálà wàlámù yóò fàálì yọmọ lóhùn ti ṣe nǹkan kó sí nǹkan kan wọn ti so yọmọ tó ṣe pé ẹ mọ ibi nǹkan kan ò ṣe àmọ́ yọmọ ìmájìn àwọn kankan tí ò ṣe èsì lóhùn ti ṣe eléyìí náà tún láwọn sábà bí mi o àmọ́ nú àwọn àṣàrò àtẹ́hẹ̀ àwọn orípa idán òun eléyìí ọlọ́wọ́n ní gbogbo ẹ̀ pátá ilá bí ìdínilá wàláhìí tọ́lọ́wọ́n bá fi ọ̀dà sí òun náà ni yóò ṣe olùwàwá ni wọ́n yẹ ká alámúná máa yẹ dúró hàn wọ́n lè yẹ nfa wọn nǹkan kan kọ́ yìí nǹkan kan tójú bọ̀ yìí ìnira yóò kó bá wọn wọn ò lè jèrè ẹ̀ ẹ̀rí wọ́n lè wọ́n lè wọ́n lè ṣe tí wọ́n ṣe wọ́n lè jẹ̀gbádùn yẹn àmọ́ ò àbọ̀ pé yẹn jèrè ìkan kalẹ̀ ọ̀sánfà ní ẹ̀ ọlọ́run bá ní rárá má yọ̀dọ̀ rò hàn wọ́n là yẹn fà wọn ò ní ìnira ni wọn lọ bá dé kéésì nǹkan àǹfààní ẹ̀rí òun náà ní ibi tá a pàtó wọ́n yẹ ta'allamun nǹkan tá ń kọ́ yìí nǹkan ń kọ́ àwọn èèyàn yìí nǹkan wọ́n ń ṣe yìí à má yẹ dúró ohun mọ́lá yẹn fàrùn òun ni àyà táwa ẹgbẹ́lóhùn tá à ń tẹnu mọ́lá tẹ̀kàn pé wala qad alimu laman ishtara ma lahu fil akhirati min khalaqa bíbá yìí náà ni a tún dúró lónìí wa yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum wa laqad 'alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq abẹ́olúwa ọba allah subhanahu wa ta'ala kó sọ wa kó sọ ẹsìn wa kó sọ ilé wa kó sọ àwùjọ wa kó sì ń lórí láyé tó kéèyàn mọ ọlọ́run ọba kó sì mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo kó sì jìnnà sí gbogbo nítorí kó bá kìyàmà rẹ̀ ẹ̀rí bíyàn bá rí onídán sámsám bí ó sì sámsám náà ẹ bá rí onídán ló bá ń gbọ́rọ̀ ọlọ́run àbí wọ́n wà ní ààyè mímọ́ ara ọmọ ni wọ́n ní tó máa wá ń gbọ́ nǹkan èṣù bí orin ẹ̀hẹ́n ọkàn rẹ̀ ó máa tú kárí wọn balẹ̀ àbí ẹni ọgbọ́ alukurani ẹni ọgbọ́rọ̀ ọlọ́run ẹlòmíì àyà tí alukursi yìí lásán kò sí ní jíjẹ́ lásán ní ọ̀rọ̀ ọlọ́run kátẹ́tẹ́ wá sọ àyà yìí bòbí yorùbá ti sọ̀rọ̀ ni kọ́kà máa gbọ́ àyà alukurani báyìí yóò dàbí ìgbà tí wọ́n gún lábẹ́rẹ́ torí pé àwọn nǹkan èṣù tó ti wà lára rẹ̀ kò lè dúró síra wọn ó lè ní ẹ̀pá ẹ̀pá àwọn náà ń ṣe kí níbẹ̀ ẹlòmíín bẹ azan wàláhì irun pípé ìmọ̀ ni wọn lára tí ó máa ní lára gidigidi gan yóò máa ní lára ọ̀rọ̀ kan bẹ ní kóòtù lọ́wọ́lọ́wọ́ báyìí ariwo sẹ́ni yìí ń pa náà ni pé irun tó máa ń pè òun nira ló jẹ́ fún un wọn á ní pé irun máa oníkà mọ́sálásí ń kó ń bẹ̀ níṣẹ́ ìsìnkú rẹ̀ mùsùlùmí tọ́ tó wa wá bẹ̀rẹ̀ à ń pe ó mọ̀ ṣe club ó mọ̀ ó sábà ń pe oríṣiríṣi ó láwọn àjòkó burúkú tó kọ́ àwọn ọmọ burúkú wa ẹ̀ onírìnàjò burúkú burúkú ìrìnàjò rẹ̀ dín inú òkùnkùn ó sì ní ọlọ́run ó ní sẹ́ńjì lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ayé ìdí ń pariwo náà ni pé àwọn ọ̀fẹ́ mọ́sáájú rẹ̀ àwọn ìṣẹ́ wọ́n ti kọ́ mọ́sálásí ẹ̀ ọba kọ́dà kó tó dé ní mọ́sálásí yìí ti ń bẹ̀ bó ti ẹ̀kún èrè kọ́tàn àmọ́ kó ti pé kó tó dé ló ti ó ló wọn dà àwọn òní ká máa ṣe gbogbo nǹkan tó máa ṣe ká máa ṣe jẹ́jẹ́jẹ́ àmọ́ ká máa gbé síta òun ọ̀fẹ́ ti ń jẹ́ àdáni náà ní ká òun síta bó ló fẹ́ ṣe mùsùlùmí ni wọ́n náà ní ẹ̀ bó máa jẹ́ mùsùlùmí kéésì orin ilẹ̀ pé àwọn onírìn àjò tó jìnnì al-adhan yu'dhi ìrun pípé ara ní ara ní ìsàtìlọ ìyẹn bá jẹ́ ní òkùnkùn ó gbọ́rọ̀ ọlọ́run ara ọmọ níyìn ẹ̀mí yẹn kò ìmọ́lẹ̀ ò sí ń bẹ̀ tọ́ òfin jẹ́ pé mùsùlùmí òdodo ìyẹn bá ń gbọ́rọ̀ ọlọ́run gbogbo ẹni tó bá yẹ jókòó àbí ń gbọ́ àbínú rẹ̀ ń dùn àbínú rẹ̀ ń túká gbọ́rọ̀ rí ẹ̀jẹ̀ àdúgbò fọlọ́wọn ọba fún un ìpè yẹ àlékún láwọn béèrè àti kọ́lọ́n kó mú yẹn dùn ó tiẹ̀ ń gbọ́rọ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ ìmọ̀lẹ̀ dáadáa bẹ̀rẹ̀ láàrẹ̀ àmì tó ṣe pé kọ́lẹ̀ lómi yàrá yóò máa gbọ̀n báyìí torí pé nǹkan ti ń bẹ láàrẹ̀ kò jọmọ́ gbogbo tẹ̀ sọ ìmọ̀lẹ̀ yẹn inú ìnira ni ee ní ayé yìí mùsùlùmí àti olùpẹ́ńdẹ̀ tó wọláhìí ajábọ̀ fọlọ́run àwọn tànádà wọ́n ti lọ kí la mọ̀ tí wọ́n tí wọ́n ń takù níwájú ọlọ́run èyí sọ wá bá a lọ rèé títí kálkìyàmọ̀ ọlọ́run èdè sáwọn èèyàn gbà kíyàmọ̀ bọ̀ ni tí wọn ò nígbàgbọ́ tí wọn ó dìgbà ká má fojú gán ní ẹ̀ báyìí pẹ̀lú àwọn oríṣiríṣi àpẹẹrẹ tí ọlọ́run ọba fi lélẹ̀ ọ̀dà kí ni jẹ́ ìmánì lára èèyàn gan tọ́lọ́run ọba ní wal ladina yu'minuna bil ghaib ghaib bòun dà kán gbàgbọ́ àwọn èèyàn ń sá eré kéré wọ́n ń rìn kún rìn kí ilẹ̀ dó ti kádàrá ọlọ́run ọba sí èèyàn ò ní lọ àfi kó jẹ ìpín ẹ̀ ọlọ́run ànábì wa ní fa ájìmí lò tọ́lá ẹ̀ wá rí ẹ má wà níwàkuwà ànábì ní má ní nafsin kò sí ẹ̀mí kan tẹ̀mọ́t tí ó kú tí ó jẹ́ pé ọlọ́run ilà wàtẹ̀ tẹ́kínmẹ́lú rìzkọ̀ ha àfi kó parí àdìsí kí ẹ̀dọ́ ọlọ́run ọba kó ìbùbù fún un àdàbí wa fa ajimilu tọ́lá ẹ wá rí o ẹ wá rí ẹ má wà níwàkuwà torí tó jẹ́ tiẹ̀ wọ́n jẹ́ pin rẹ̀ lọ́mọ́sàjà dá láti bọ̀ tán lọ́mọ́sàṣìwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ́jà ṣìrìn mọ́jà bẹ́ni bí rìn àwùjọ wa mọ́sàfọ́ àṣàfọ̀mọ́ ẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni tó kàn lọ́mọ ọlọ́mọjà burú ọkàn wa o ẹni tí ọkàn tí ọkàn wa ọlọ́mọjà ọkàn mọ́jà ọkàn wa láìpẹ́mẹ́jì olúwa mú wa dúró jágbẹ́sìn ọlọ́run ọba yé lódodo wá ṣe wá lẹ́rú sí òdodo ọlá ìpẹ́mẹ́jì olúwa allahumma inna nasaluka hudak waj'al 'amalana fi rida allahumma ihdina wa saddidna wa waffiqna ya rabbal 'alamin allahumma ya waliya at-tawhid was-sunnah مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا شريك له له الملك وله الحمد لا إله إلا الله وحده لا إله إلا الله له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله